Hallelujah. Hallelujah. Praise the Lord. Ọmọlọ́run bẹ́ẹ̀ ká gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọba tó fọ́ nípa ti agbára gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ ńlá tààrí láàárá ní àárọ̀ yìí. Àyìnlógo fún orí ọ̀fẹ́ ìwọ Jésù yìí lórí ayé wa gbogbo. Wọ́n tún jẹ́ Ọlọ́run fún wa wọ́n tún jẹ́ ibi ààbò fún wa wọ́n tún pọ̀ nípa tẹ́gbára wọn láàyè lógo fún tó ń ṣe ẹni mọ̀ Ísírẹ́lì gbà ọpẹ́ Olúwa gbà yìí wọ́n tún pọ̀ nípa tẹ́gbára wọn láàyè lógo fún iṣẹ́ ìyanu wọ Jésù Jésù gbà ọpẹ́ Olúwa gbà yìí bàbá àtọ̀wá fún oore ọ̀fẹ́ ńlá a tọ̀ wá fún ìyanu a tọ̀ wá fún ògo ẹni mọ Ísírẹ́lì gbọpẹ́ a fẹ́ rí ọ Jésù járe ọ Jésù náwó agbára náwó agbára ńlá náwó ìṣẹ́gun rẹ jáde ẹ ká yìí mọ̀ pé wọ́n Ọlọ́run ẹ ká yìí mọ̀ pé wọ́n lólùgbàlà ṣe ìyanu ńlá a ó sì yàn lógo láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín Ọlọ́run lọ́ka dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọba tí òjòjú tì ọ́ ọba tí ò jẹ́ kí aṣọ aṣọ ògbó rẹ fàya lọ́ka dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ńlá èyí tó fún wa ní àárọ̀ yìí ọlọ́run náà mo fẹ́ ká gbé ga lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ kò yin ọlọ́run yìí fún tó ń ṣinú ayé rẹ nínú ayé ọmọ rẹ gbogbo bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ ètò ni ọ́ ẹni tó ń pèsè fún ọ bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà ọ́ lọ́wọ́ ìyà bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà ọ́ lọ́wọ́ ẹ̀kún ẹni tó gbà lọ́wọ́ òṣì bẹ́ẹ̀ kò yin bàbá ìlú kojú pé alágbára ni torí pé lágbára lórí ayé rẹ̀ torí kó lágbára lórí iṣẹ́ rẹ torí kó lágbára lórí ayé ọmọ rẹ gbogbo bẹ́ẹ̀ bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe wo ọlọ́run ni ó mọ̀ ṣe é ẹlẹ́dàá ni ó ṣe o ìwọ tó ní mí tó mà mí tó mú gbogbo ìwọ tí agbára rẹ pọ̀ lórí ayé mi so somebody lift your voice and just glorify God èèyàn kan gbóhùn ẹ sókè kó yan ọlọ́run aláyè láàárọ̀ yìí sẹ́ẹ̀ let's exalt him let's magnify him bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ti let's lift our voice in praise to him ọkùnrin ọlọ́run fún orí ọ̀fẹ́ yìí àti àǹfààní ńlá ètò fún ọ láti gbójúbọ rẹ̀ bẹ́ẹ̀ ká fún ohun tí ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ I want us to thank him I want us to exalt Jesus grace of God in our life fún àánú ọlọ́run lórí ayé wa ọba tó bá ìrìn àjò wa débi yìí ọba tí sì mú wa lọ síbi tó dára ẹ ká sọ fún ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún mi fún fúri ọ̀fẹ́ àti ògo rẹ̀ lórí ayé wa tó bá wù láti ọdún tó kọjá sí ìbẹ̀rẹ̀ ọdún yìí ọba tí ò jẹ́ kó sọ nǹkan nù olórí ọ̀fẹ́ gbà ọ́ aláàbògbò sì lè pa ọ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ jésù ìfúre ọ̀fẹ́ láàyè ẹ ká fi ọpẹ́ fún ẹni tó ní gbogbo ọpẹ́ yìí èèyàn fún ẹni tó ní gbogbo èèyàn yìí ògo fún ẹni tó ní gbogbo ògo yìí olówó ṣeun lórí ayé mi ó ṣeun lórí ilé mi ó mọ̀ ṣe é lórí ayé ọmọ mi ó ṣeun lórí ilé mi ó ṣeun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run mi ó mọ̀ ṣeun ọlọ́run mo gbé ọgá fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí alágbára gíga ọ̀ṣun alágbára gíga ọ̀ṣun alágbára gíga ọ̀ṣun àgbà ńlágbà tó ń ṣe lórí ayé mi akọ ayé mi ló ń ṣe é ọba ńlá tó gbà mí lọ́wọ́ ìyà ọba tó gbà mí lọ́wọ́ òṣì ọba tó gbà ọ́ lọ́wọ́ ìbànújẹ́ Jésù ṣe This will show. This will show. Jésù mo yàn ọ́ Jésù mo fi ọpẹ́ fún ọ Jésù mo fi gbogbo ògo fún ọ gbogbo ògo yẹrí rẹ bàbá. jésù ṣeun dúpẹ́ dúpẹ́ dúpẹ́ gbígbóluwàgà ó tóbi. ọba tí òjò jí lé kú lọ́wọ́ mo fẹ́ kó o gbé ọlọ́run ga ọba tí òjò jí lé kú lọ́wọ́ ìfẹ́ lọ́wọ́ ọlọ́run Jésù yìí tó pa ọmọ I want us to lift that voice to God bẹ́ẹ̀ ká gbọ́ ohùn asókè sí ọlọ́run yẹn pé Jésù ò ṣe o ẹlẹ́dàá mi ò ṣe o wọ́n tó ní mi ò ṣe o wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ ò ṣe o wọ́n tó ní gbogbo ògùn lọ́wọ́ ò ṣe o. owó tí ò jẹ́ kí ìbànújẹ́ wọnú ilé mi ó owó tí ò jẹ́ kí ọ̀nà mi dàrú ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn nu ayé rẹ sẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn nu I want us to exalt him and magnify him ẹ ká dúpẹ́ fún ìyanu rẹ àti ògo ọlọ́run lórí ayé rẹ àti ẹwà rẹ lórí ayé rẹ sẹ́ bẹ́ẹ̀ fi ọpẹ́ fún ọlọ́run yìí. nítorí pé àánú rẹ̀ dúró láéláé bẹ́ẹ̀ kó yìn fún ògo rẹ̀ sẹ́ olúwo ṣe ẹlẹ́dàá mi ò ṣe wọ́n tó gbà mí lọ́wọ́ ẹkún wọ́n tó gbà mí lọ́wọ́ òṣì wọ́n tó gbà mí lọ́wọ́ ìyà ayé wọ́n tó òjòjú tì mí gbọ́dọ̀wọ́ ọlọ́run yìí wọ́n tó mú mi bẹ̀rẹ̀ ọdún yìí ẹ wọ́n tó mú ọ bẹ̀rẹ̀ ọdún yìí ẹni tó sì mú abẹ̀rẹ̀ yóò mú apari rẹ̀ sẹ́ẹ́ so I want you to thank him lágbàdúgbò ọlọ́run fún ẹni tó mú abẹ̀rẹ̀ ọdún yìí pé ó yóò mú àparí ìrìn àjò ọdún yìí ọba tí ò ní jẹ́ kí tiẹ̀ gbé ọba tí ò ní jẹ́ kí tiẹ̀ sọnù sílẹ̀ Jésù ṣó Jésù ṣó fún ìrìn àjò ọdún yìí gbọ́ àdúrà <coughs> lórúkọ Jésù Kristi Olúwa wa yẹ ká sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi tí ò jẹ́ kí n rí agbára rẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi tí ò jẹ́ kí n gbóhùn wọ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi tó lè dí mi lọ́wọ́ tí ò jẹ́ kí ọlá rẹ fa àánú ayé mi ẹ gborúkọ Jésù Olúwa dáríjì ó ní ìdáríjì ń bẹ ní ọ̀dọ̀ Ọlọ́run ohun tí yóò fi bẹ̀rù rẹ̀ ní ìdáríjì bẹ̀ bẹ́ẹ̀ ni ó ní kí a lè máa bẹ̀rù rẹ̀ you know that means if, no matter what it is he has a, he has a mercy for your life ó ní ìdáríjì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kí a lè máa bẹ̀rù rẹ̀ so bó ṣe bí ẹlẹ́ṣẹ̀ ṣe tó ó sì ní ààyè nígbà tí ìrònú pò wà lábá ṣẹlẹ̀ ẹ ká sọ fún ọlọ́run Lord I acknowledge my sin before you ọlọ́run mo mọ ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ I know I've sinned mo mọ̀ kí mo ti dẹ́ṣẹ̀ sí ìwọ ọlọ́run you see all I've sinned and fall short of God's glory ó ní gbogbo èyí ló láti ṣẹ̀ ó sì ti kùnà ògo ọlọ́run sọ fún ọlọ́run ọlọ́run tẹ́ bá rí bí mo ti kùnà ògo ìwọ ọlọ́run tẹ́ bá rí bí mo ti kùnà ògo ìwọ ẹwà ìwọ ọlọ́run yìí olúwa dáríjì mí olúwa fi ẹ̀jẹ̀ wo àṣírí dè mí ẹ pé orúkọ jésù dára gbogbo àbàwọ́n mi tàbí ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ ọlọ́run èyí tí ìwọ ọlọ́run ò fi ní gbóhùn mi that will not that will not allow God to hear the voice of your cry ohun tí ò jẹ́ kí ọlọ́run gbóhùn ẹ̀bẹ̀ rẹ lónìí ohun tó jẹ́ kí àánú dájú fún ayé rẹ ẹ pe orúkọ jésù ẹni máa ń sọ èyí olúwa dáríjì sọ fún jésù dáadáa ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ méjì gbogbo ẹ̀ṣẹ̀ ní gbogbo all my sins èyí tí ò jẹ́ rí ọ ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ méjì gbogbo ẹ̀ṣẹ̀ ní gbogbo èyí tí jẹ́ kí ọlá rẹ bú jáde all my sins èyí tó jẹ́ kí ọ̀rọ̀ mi tó jẹ́ kí ọ̀rọ̀ mi kó jẹ́ kí ọ̀rọ̀ mi kó rí àánú gbà wájú rẹ orúkọ jésù dáadáa that Lord, you are going to forgive every sin. So for Ọlọ́run alààyè, Olúwa dáríjì mi. Ask the Lord to forgive those things. Ask the Lord to forgive those iniquity. Ask the Lord to forgive those trespasses against the word of God in the name of Jesus. Olúwa dárí àṣírí mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi èyí tí olùfisì ń lò láti jẹ ayé mi yà ẹ̀ṣẹ̀ mi èyí tí ọ̀tá mi ń lò láti dá ayé mi lẹ́jọ́ ẹ̀ṣẹ̀ mi sẹ́ẹ̀ ìjọ tá a mi ń lò ìjọ fẹ́ kí ayé mi dìde somebody lift a voice gbogbo ẹ̀ṣẹ̀ mi ètò dá mi dúró sójú kan ẹ porúkọ jésù olúwa dáríjì àánú kò fọwọ́ ọmọlọ́run lánà ó gbàdúrà àánú kò fọwọ́ ọmọlọ́run lánà gbàdúrà àánú kò fọwọ́ ọmọlọ́run lánà gbàdúrà pray kí àánú ọlọ́run fọwọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ pe orúkọ jésù kí àánú ọlọ́run fọwọ́ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ ayé mi ni lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi ni lórí ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù mọ́lọ́nla ni ó gbàdúrà sẹ́ kí àánú Ọlọ́run fọwọ́ let the mercy of God speak over your life let the mercy of God speak over your children let the mercy of God speak over your family let the mercy of God speak in the name of Jesus àánú kò fọwọ́ àánú Ọlọ́run fọwọ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wẹ orúkọ Jésù olúwa dìde nítorí ọ̀rọ̀ mi lónìí ọ̀rọ̀ ayé mi ń fẹ́ àtúnṣe olúwa dìde nítorí ọ̀rọ̀ mi ẹ pé orúkọ dalọ́sọ arise concerning your case kí gbogbo ohun tó jẹ́ tẹ ayé mi kó tẹ̀ mí lọ́wọ́ olúwa dìde nítorí ọ̀rọ̀ mi kójú mi má bàa rí bí olúwa dìde nítorí ọ̀rọ̀ mi kí ìkólọ mi padà wá olúwa dìde nítorí ọ̀rọ̀ ayé mi nítorí àwọn èèyàn ẹ̀ka mokoli makusha kayabagaba ẹ pe orúkọ jésù yẹn orúkọ jésù orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa tagbára olúwa dìde nítorí ọ̀rọ̀ mi nítorí ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí ó dìde ní bàbá mọ́lọ́n lanu gbàdúrà nítorí ọ̀rọ̀ mi bàbá ó dìde sọ fún jésù olúwa dìde nítorí ọ̀rọ̀ ayé mi ó dán kí oore kó bọ́ sí fún mi ó dán kí ayé mi kó gba orin rẹ̀ ó dán kí ayé mi kó gbọ́ orin rẹ̀ ó dán kí orin kó ta ayé mi lọ́wọ́ ẹ pe orúkọ Jésù olúwa dìde nítorí ọ̀rọ̀ mi nítorí ọ̀rọ̀ ayé mi dìde nítorí ọ̀rọ̀ iṣẹ́ mi dìde nítorí ọ̀rọ̀ ayé ọmọ mi dìde ẹ pe orúkọ Jésù dìde olúwa gbẹ́jọ́ mi rò dìde gbẹ́jọ́ mi rò dìde gbẹ́jọ́ mi rò ní orúkọ Jésù lọ́wọ́ agbára já ayé ẹni níyà lọ́wọ́ agbára pọ́n ayé ẹni lójú ẹ pe orúkọ Jésù olúwa gbẹ́jọ́ mi rò bọ́lọ́run lanu gbàdúrà sọ fún jésù lọ́wọ́lọ́wọ́ kó gbẹjọ́ rẹ rò pé jésù yẹn ni gbẹjọ́ mi rò ní ọdún yìí gbẹjọ́ ọmọ mi rò gbẹjọ́ àwọn èèyàn rò gbẹjọ́ ayé mi rò orúkọ jésù azọlọ́tò ọ̀rọ̀ àìsí ìkàlábàbò síkíábà orúkọ jésù olúwa gbẹjọ́ mi rò ní orúkọ jésù gbẹjọ́ mi rò gbẹjọ́ mi rò sẹ́ orúkọ jésù yàrá ọlọ́run ìṣọ́ẹ̀lì gbẹjọ́ mi rò ọlọ́run ìṣọ́ẹ̀lì gbẹ́jọ́ mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ ayé mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ ọmọ mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ iṣẹ́ mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ ilé mi rò ọlọ́run Ísírẹ́lì gbẹ́jọ́ ayé mi rò ọmọ ọlọ́run lanu gbàdúrà pé kẹ́ni máa Ísírẹ́lì gbẹ́jọ́ rẹ rò orúkọ Jésù yẹn tó wà náà ó yá gbẹ́jọ́ mi rò bàbá ire ayé mi padà wá ó yá gbẹ́jọ́ mi rò bàbá ní orúkọ Jésù kí ìkólọ mi kó padà wá ẹ sọ fún Ọlọ́run alààyè Olúwa gbẹ́jọ́ mi rò kó gbèjà mi sẹ́ Olúwa gbẹ́jọ́ mi rò kó orí kó bọ́ sí fún mi láyè Olúwa mi rò ọmọlọ́run lanu gbàdúrà sẹ́ Ọlọ́run kó gbẹ́jọ́ rẹ rò lọ́wọ́ alágbà tí ń dààmú rẹ̀ sẹ́ Olúwa mi rò gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wẹ́ orúkọ Jésù olúwa gbàgbára lọ́wọ́ ẹni tó gbàgbára gba ayé mi lọ́wọ́ ẹni tó ń dá ayé mi lẹ́bi ẹni tó ń dá lẹ́bi kò lè rí àánú ẹni tó ń dá lẹ́bi kò lè rí ojú rere wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe ayé ẹ̀ lórí anínú ọ̀nà nǹkan ló kàn kí ni ìdí ẹ má jọ fún gbogbo ẹni tó ń dá ọ lẹ́bi kọ́lọ́run kó gba ayé rẹ lọ́wọ́ rẹ arógo tó ń ba ògo ayé ẹni jẹ́ arógo tó ń bọ ògo ayé ẹni jà olúwa gba ayé mi lọ́wọ́ wọn those that is fighting the glory of your life that is fighting the glory of your children bí kí ọlọ́run kó gba ayé mi lọ́wọ́ wọn olúwa gba ayé mi lọ́wọ́ wọn arógo bá ògo ayé mi ìjà arógo bá ògo ayé mi ìbínú ẹni tí ń dá ọmọ mi lẹ́bi pé kó máa ń ronú lọ́wọ́ ẹni tí ń dá ìrìn àjò ayé mi lẹ́bi pé kó má dìde ẹni tí ń da ìrìnàjò ayé mi tó ń bá ìrìnàjò ayé mi jà ẹ pe orúkọ pé kó mọ́ débẹ̀ kíákíá ní orúkọ Jésù nínú ọdún yìí bàbá olúwa dójú tì wọ́n iṣẹ́ òkùnkùn gbọ́dọ̀ tún jọ́nú ayé ẹ̀nu ọdún yìí o iṣẹ́ níbi ògbọ́dọ̀ tún jọ́nú ayé mi ọdún yìí o ọ̀tá ògbọ́dọ̀ tún rọ́wọ́ yọnú ayé mi ọdún yìí ní orúkọ Jésù iṣẹ́ níbi ògbọ́dọ̀ tún tẹ̀síwájú mọ́ bàbá iṣẹ́ níbi lórúkọ Jésù kò gbọ́dọ̀ tún tẹ̀síwájú bàbá ọmọlọ́run lanu kó gbàdúrà iṣẹ́ àwọn ẹni bíi iṣẹ́ àwọn ẹni ẹ̀jẹ̀ kò gbọdọ̀ tún tẹ̀síwájú ní ayé rẹ̀ ní orúkọ Jésù Olúwa dojú tì wọ́n sẹ́ Olúwa gbàgbà lọ́wọ́ wọn Olúwa dojú tì wọ́n sẹ́ Olúwa gbàgbà lọ́wọ́ wọn Olúwa dojú tì wọ́n sẹ́ orúkọ Jésù ni gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa mi nígbà yín lákòókò I'm not just I told you I thought I'm not gonna come hallelujah mi nígbà yín lákòókò so mo kàn fẹ́ ká sáré kan gbàdúrà kíákíá ká mọ pápá àpá láàárọ̀ yìí hallelujah ẹ pé orúkọ Jésù ìyanu ayé mi ṣẹlẹ̀ Olúwa fìyanu mi dójú tọ̀tà ìyanu ayé mi ìyanu ọmọ mi ṣẹlẹ̀ ohun tó ti lóru pé mi lè ṣe má ọ̀run ẹ fún mi ṣe ní ọdún yìí o ìyanu ayé mi ṣẹlẹ̀ ah, ìyanu ayé mi ṣẹlẹ̀ ibi tán ní mi lè dé bàbá bá mú mi débẹ̀ ohun tán ní o lè ṣẹlẹ̀ mọ́ ó nígbà tí kò lọ sí òní padà wá ó ní sóní dàbẹ̀ ti ń lálà ni ẹ pé orúkọ Jésù mi tẹ wà ìyanu ayé mi ṣẹlẹ̀ ṣẹ mo kó lè àmàkú ṣàkáyàbá ó yẹ ọmọ ọlọ́run lanu gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù sọ fún ọlọ́run bẹ́ẹ̀ olú ọlọ́run alààyè jẹ́ kí ìyanu ayé mi ṣẹlẹ̀ olú ọlọ́run alààyè jẹ́ kí ìyanu ayé mi ṣẹlẹ̀ olúwa ọlọ́run aláàyè jẹ́ kí ìyanu ayé àwọn èèyàn yìí ṣẹlẹ̀ olúwa ọlọ́run gbàdúrà fún ara rẹ ni olúwa ọlọ́run aláàyè jẹ́ kí ìyanu ayé àwọn èèyàn yìí ṣẹlẹ̀ olúwa ọlọ́run aláàyè jẹ́ kí ìyanu ayé àwọn èèyàn yìí ṣẹlẹ̀ olúwa ọlọ́run aláàyè jẹ́ kí ìyanu ayé àwọn èèyàn yìí ṣẹlẹ̀ olúwa ọlọ́run aláàyè jẹ́ kí ìyanu ayé àwọn èèyàn yìí ṣẹlẹ̀ ìyanu gbogbo tá a ti ń retí o ní orúkọ jésù gbogbo ìyanu gbogbo tá a ti ń retí gbogbo ọ̀nà ní orúkọ jésù kó ṣẹlẹ̀ àní gbàdúrà ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run mi jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ ní ọdún yìí ìyanu ọmọ tí mò ń retí o ìyanu àlàáfíà tí mò ń retí ní àgọ́ ara ìyanu ìbùkún ní orúkọ jésù ìyanu àṣeyọrí ní orúkọ jésù ẹ pe orúkọ jésù dáadáa kí ìyanu ayé yín ṣẹlẹ̀ olúwa jẹ́ kí ìyanu ayé mi ṣẹlẹ̀ nínú ọdún yìí ọmọ gbàdúrà pé orúkọ jésù dáadáa yẹn makando lè máa wúsà tẹ kàdá lè máa wúsà káyàbá ẹ pé orúkọ jésù yẹn ìyanu ayé mi ṣẹlẹ̀ ọmọ lanu gbàdúrà ìyanu ayé mi ṣẹlẹ̀ ìyanu ayé àwọn èèyàn ṣẹlẹ̀ ìyanu tá ayé ti retí gbọ́ lórúkọ jésù kristi orúkọ jésù one of the strategies of enemies ọ̀nà tí ọ̀tá gbangba gbà ní láti fi àkókò ayé ẹni ṣòfò ẹ kò dáa kéèyàn máa ń ní nǹkan tó yẹ kó ní lákòókò tàbí kọjọ lọ mọlú ẹ lọ́wọ́ ẹ o ọ̀tá sì máa ń lò ó is part of his plan to to láti fi àkókò ayé ẹni to waste someone's time òun náà pé òun ó dá òun all the years that locust òun bí ọ̀rọ̀ sọ pé òun ó dá ìgbà tí tí ọ̀tá ti ń jí lọ so one of the plan of uh, satanic plan is to rob us of our time ní láti jà wá lólè the time of our life ní láti jà wá lólè àkókò ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá dá àkólọ ẹni tó dá ìkólọ sí òní padà ó lè fún ọ ní ìkólọ tiẹ̀ ẹ orúkọ gbogbo agbágbá tó fẹ́ fi àkókò mi ṣòfò àkókò àwọn ọmọ mi ṣòfò láyé That means they want to waste their time. Ohun tó yẹ kán ṣe lákòókò wọn rí ṣe. Ibi tó yẹ kó dé lákòókò kò dé bẹ́ẹ̀. Gbogbo ẹni tó fẹ́ fi àkókò mi ṣòfò. Olúwa dójú ti agbára náà. Olúwa dójú ti agbára náà. Olúwa dójú ti agbára náà. Olúwa dójú ti agbára náà. Olúwa dójú ti agbára náà. Ọmọ náà ńlá gbàdúrà. Olúwa dójú ti ọ̀tá tó fẹ́ àkókò mi ṣòfò. Olúwa dójú ti ọ̀tá tó fẹ́ fẹ́ àkókò ayé mi ṣòfò ibi tó yẹ kó dé lákòókò tí ò jẹ́ ó débẹ̀ ohun tó yẹ kó ní lákòókó tí òjò ní olùwàdó ti agbára náà gbogbo agbára tó yẹ fi àkókò ayé mi ṣòfò orúkọ jésù olùwàdó ti agbára náà orúkọ jésù olùwàdó ti pa náà sọ fún ọlọ́run alààyè kí ọlọ́run kó dójú ti agbára náà kí ọlọ́run kó dójú ti pa náà gbogbo ipa àfẹ àkókò ayé ẹni ṣòfò làkàndà yàmàmú sòtó yàrá gbogbo ipá àfi àkókò ẹni ṣòfò orúkọ Jésù gbogbo ipá àfi àkókò ẹni ṣòfò sọ fún Ọlọ́run alààyè mi tẹ́ wà ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń fi àkókò ayé ọmọ mi ṣòfò ní orúkọ Jésù ètò ìfowóre jọ ọmọ mi níyà ètò ìfowóre jọ ọkọ mi níyà ètò ìfowóre pọ́n mi lójú ní orúkọ Jésù Olúwa dìde mú agbára Olúwa dójú agbára náà agbára náà dúdú tì dá àkókò padà fún mi dá ìgbà mi padà fún mi ẹ po orúkọ Jésù olúwa dá àkókò ọmọ mi padà gbogbo tó yẹ kó ti ṣe lájọ tí ò rí ṣe ibi tó yẹ kó ti wà tí ò tí ò tí lè wọbẹ ohun tó yẹ kó ti ní tí ò tí ì ní ẹ po orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ó ti tó gẹ o Jésù ó ti tó gẹ Jésù. kún sí ìbànújẹ́ rẹ ohun tó ń rí tó ń gbà that thing that you are seeing and that is not giving you that joy olúwa fi òpin sí ìyà mi olúwa fi òpin sí ìbànújẹ́ mi ó ti tó gẹ́nu ọdún yìí ó tó gẹ́nu oṣù yìí ó mi gbọ́dọ̀ tún jìyà ní ọdún yìí mi gbọ́dọ̀ tún mọ̀fó ní ọdún yìí sẹ́ ó dá kí ìlérí ṣẹ́ ní ọdún yìí fún ayé mi gbogbo alágbá tó fẹ́ kí ìlérí ọlọ́run ṣe mọ́ ọ lára gbogbo alágbá tó fẹ́ kó rí ìyanu ìlérí ọlọ́run kó ṣe mọ́ ọmọ rẹ lára ẹ kó orúkọ olúwa dúdú tí agbára náà olúwa agbára náà olúwa sọ agbára náà dásán ó ti tó gẹ́ ọlọ́run ìyà ayé mi tó gẹ́ ẹ̀gá ayé mi tó gẹ́ ìbànújẹ́ mi tó gẹ́ èmi ò mọ̀ tó ń ṣe ọ I don't know what is going on in your life I don't know what you don't want in your life but you can begin to tell the Lord polúwa ó tó gẹ́ àìníwò ìgbélùmí tó gẹ́ ní orúkọ Jésù àìsàn náà àgọ́ ara tó gẹ́ wo ẹ̀mí àmúbọ́ tó gẹ́nu ayé mi ní orúkọ Jésù ní orúkọ wo ẹ̀mí àṣetì tó gẹ́nu ayé mi somebody pray that prayer pé Jésù dára ó tó gẹ́ Olúwa sọ di asán ó tó gẹ́ Ọlọ́run alààyè ó tó gẹ́ ẹ̀mí wo ẹ̀mí ìtìjú ìwo ẹ̀mí ajá yẹni lólè ó tó gẹ́ orúkọ Jésù dára bí kí ọlọ́run kò fi òpin sí ó tó gẹ́nu ayé ọmọ mi sẹ́ ó tó gẹ́ lórí iṣẹ́ mi ó tó gẹ́ ìwọ ìbànújẹ́ ó tó gẹ́ ìwọ ẹ̀mí òfu ní orúkọ Jésù ó tó gẹ́ ìwọ ẹ̀mí ìbànújẹ́ ó tó gẹ́ ẹ̀mí òfu ní ayé mi ó tó gẹ́ gbàdúrà sẹ́ ó tó gẹ́ o ní orúkọ Jésù eléyìí tó gẹ́ ní orúkọ Jésù eléyìí tó gẹ́ ní orúkọ Jésù eléyìí tó gẹ̀ ní orúkọ Jésù eléyìí tó gẹ̀ ní orúkọ Jésù wọ ìbànújẹ́ tó gẹ̀ wọ ẹ̀mí òfò tó gẹ̀ wọ ẹ̀mí gbèsè tó gẹ̀ lórí ayé mi gbogbo lórí ayé ọmọ mi gbogbo lórí iṣẹ́ mi gbogbo lórí ilé mi gbogbo wọ ẹ̀mí ajayẹ lórí òwò tó gẹ̀ wọ ẹ̀mí adójútayẹ ní tó gẹ̀ wọ ẹ̀mí afẹ̀gànṣayẹ ní tó gẹ̀ ẹ pe orúkọ Jésù ó tó gẹ́nu ayé mi sẹ́ mo ló tó gẹ́nu ayé ọmọ mi ni ó tó gẹ́nu ayé ọkọ mi gbogbo ríkàdá agabago sàkàyàrà orúkọ Jésù dára ó tó gẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wẹ́ orúkọ Jésù ó rántí pé ó ní ó ní kò sẹ́ni tó wọlé alágbára lọ bí kò ṣe pé ó kọ́ dé Olúwa jẹ́ kí ọwọ́ rẹ kan alágbára nú ayé mi lónìí olúwa dúdú ti alágbára tó dúró sórí ọ̀rọ̀ ayé mi olúwa dúdú ti alágbára tó dúró sórí ọ̀rọ̀ ayé ọmọ rẹ alágbára tó ń lo agbára lórí ẹ alágbára tó ń lo agbára lórí ìrìn àjò rẹ olúwa dúdú ti alágbára náà àti agbára rẹ olúwa dúdú ti agbára náà àti agbára rẹ olúwa dúdú ti alágbára náà àti agbára rẹ Daddy put the strong man to shame and his power dójú ti alágbára náà àti agbára rẹ̀ alágbára tí ò fẹ́ kí ayé mi gbérí alágbára tí ń fà mí sẹ́yìn alágbára tí ń fa ìrìn àjò ayé mi sẹ́yìn olúwa dójú ti alágbára náà àti agbára rẹ̀ ẹ pe orúkọ jésù olúwa dójú ti agbára náà àti agbára rẹ̀ lónìí ẹ pe orúkọ jésù ọdún ọ̀tun rèé ó dán kí ìyanu tó ti ń retí dá mìíràn kó dàtí wàá bẹ wọ́n ti fọ́ ó dán kí ògo tó ti ń gbàdúrà fún kó tàn jáde ó na tí ìrànlọ́wọ́ tó ti ń béèrè fún ayé rẹ kó o rí gbàṣẹ́ olúwa dojú ti agbára náà àti agbára rẹ alágbára yẹn àtagbára rẹ olúwa dojú tì í alágbára yẹn àti agbára rẹ olúwa dojú tì í alágbára yẹn àti agbára rẹ èyí tó fi mú ayé mi dání èyí tó fi mú iṣẹ́ mi dání èyí tó fi mú ògo mi dání olúwa dojú tì agbára náà àti agbára rẹ̀ ní ọdún yìí olúwa dójú ti agbára náà àti agbára rẹ̀ ní ọdún yìí olúwa dójú ti ipá náà àti agbára rẹ̀ ní ọdún yìí orúkọ jésù dára alágbára tí òfin kọ ọ̀rọ̀ rẹ̀ bọ̀ sí alágbára tí ń ṣe ìkànnú ayé rẹ̀ sẹ́ alágbára tí ń yọjú léka alágbára tí ń rúbọ ẹ̀kùnkùn nítorí ayé ọmọ rẹ̀ torí iṣẹ́ rẹ̀ sẹ́ olúwa ti agbára náà àti agbára rẹ̀ olúwa ti agbára náà àti agbára rẹ̀ ọmọlọ́run ńlá ló gbàdúrà alágbára tó ló wà lórí ọ̀rọ̀ mi alágbára tó wà lórí ọ̀rọ̀ ayé mi alágbára tó wà lórí ọ̀rọ̀ iṣẹ́ mi yìí ní orúkọ Jésù ètí ń faṣẹ́ mi sẹ́yìn ètí ń da ọ̀nà mi rú ní orúkọ Jésù àtagbára rẹ̀ olúwa dójútì alágbára nú ayé wa olúwa dójútì alágbára lórí ayé àwọn ọmọ wa olúwa dójútì ọlọ́run lánàá oko gbàdúrà alágbára nú ayé wa lónìí olúwa dójútì alágbára lórí iṣẹ́ wa lólúwa dójú tì nínú ayé àwọn èèyàn alágbára tí ń bẹ̀ẹ̀bẹ̀ olúwa dójú tì gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa ẹ sọ fún ọlọ́run agbára rẹ̀ kó di asán kó má ṣiṣẹ́ lórí mi mọ́ agbára rẹ̀ kó mú òfo kó má ṣiṣẹ́ ní ìrìn àjò mi mọ́ kí agbára agbára tó ń lò lórí mi kó má ṣiṣẹ́ mọ́ agbára rẹ̀ lórí ayé mi kó di asán ẹ o ẹ o ẹ o agbára agbára yẹn kó di asán agbára tí ọ̀tá ń lò yẹn tó fi ń dá ọ dúró o fẹ́ gbé apá òràpá yẹn gbé o fẹ́ lọ wájú òríbi wájú yẹn lọ o fẹ́ nìkan o fẹ́ kó o ń béèrè fún àánú o fẹ́ kí àánú wá alágbára tí ń daṣẹ́rú èyí tí ń fọn iṣẹ́ dànù olúwa dójú tì í àti agbára rẹ̀ nínú ọdún yìí láti inú oṣù yìí lọ láti inú àdúrà yìí lọ bàbá ní orúkọ jésù olúwa dójútì ọmọ ọlọ́ọ̀lá ní o gbàdúà orúkọ jésù orúkọ jésù olúwa dójútì alágbára àtàgbára inú ayé mi o níbo ló wà sẹ́ orúkọ jésù yẹn ni olúwa dójútì àtàgbára inú ayé mi màkàndá yaba kasondo yaba màkàndé lè mọ kó sotó tóli kaba màkúndé lè mọ kó púrọ́ndá kaba. ọlọ́run ńlá ló ń gbàdúrà ṣe kí ayé ẹ lè tẹ̀ lọ́wọ́ olúwa dúró alágbá àtàgbà ẹ̀nu ayé mi ní orúkọ jésù olúwa dúró agbá alágbá àtàgbà ẹ̀nu ayé mi gbọ́ lórúkọ jésù kristi olúwa wa ọlọ́run mi bàbá bá mi wá rí o ọlọ́run mi bá mi. tó tá ayé ti gbà lọ gbogbo ẹ̀tọ́ mi tí ayé ti gbà lọ́wọ́ mi all what that belongs to me that the enemy have robbed me of it olúwa gbà fún mi ní ọdún yìí lọ́ọ̀rù rí pé then take it and give it to me olúwa gbà fún mi ní oṣù yìí gbogbo ẹ̀tọ́ mi tí ayé ti gbà lọ gbogbo ẹ̀tọ́ ìrìn àjò ayé rẹ gbogbo ẹ̀tọ́ ayé ọmọ gbogbo ohun tó yẹ kó ṣe ológo tí ayé gbẹ́sẹ̀ lé olúwa lọ gbẹ̀tọ́ mi jáde wá ẹ̀tọ́ mi jáde wá fún mi ní ọdún yìí ọmọ ọlọ́run lánà ó gbàdúrà orúkọ jésù orúkọ jésù olùgbàlà ọlọ́run wá ẹ̀tọ́ mi wá rí o olúwa wá ẹ̀tọ́ mi rí fún mi gbogbo ohun tó jẹ́ tèmi tí ayé rì mọ́lẹ̀ that have been buried they have been ní kàpápò sóòtò yàrá èyí tí ayé ti tà sínú ọjà òkùnkùn ní orúkọ jésù olúwa wá rí wa olúwa ló gbẹ̀tọ̀ ètè tí ayé ti fi ṣe pàṣípààrọ̀ làkàndà yaba bó kò péré àbá ìta yìí ti gbẹ̀sẹ̀ lé mọ́ mi lọ́wọ́ olúwa gbẹ̀tọ́ mi wá bí orúkọ jésù gbẹ̀tọ́ mi jáde gbẹ̀tọ́ mi jáde orúkọ jésù dáadáa gbẹ̀tọ́ mi jáde gbọ́ àdúà orúkọ jésù kristi olúwa wa sọ fún ọlọ́run ìwọ ọ̀nà ìwọ ọ̀nà ìbùkún là fún ayé mi let the doors of blessing open for you àfi ohun tó bá ti ṣe kúrò ẹ̀ ṣiṣẹ́ rí ìwọ ọ̀nà ògo là fún ayé mi ẹ kò porúkọ Jésù Olúwa jẹ́ kí ọ̀nà ìbùkún là fún ayé mi ẹ kò porúkọ Jésù dáadáa Olúwa jẹ́ kí ọ̀nà ìbùkún là fún ayé mi Olúwa jẹ́ kí ọ̀nà àṣeyọrí là fún ayé mi Olúwa jẹ́ kí ọ̀nà ìbùkún là fún ayé mi Olúwa jẹ́ kí ọ̀nà àṣeyọrí là fún ayé mi bí orúkọ Jésù yẹn ni Olúwa jẹ́ kí ọ̀nà ìbùkún là fún ayé mi Olúwa jẹ́ kí ọ̀nà àṣeyọrí là fún ayé mi orúkọ jésù dáadáa sẹ́ olúwa ọlọ́run israẹli jẹ́ kí ọ̀nà ìbùkún là fún ayé mi olúwa ọlọ́run israẹli jẹ́ kí ọ̀nà àṣeyọrí là fún ayé mi bí orúkọ jésù dáadáa olúwa ọlọ́run israẹli jẹ́ kí ọ̀nà ìbùkún là fún ayé mi olúwa ọlọ́run israẹli jẹ́ kí ọ̀nà ògo là fún ayé mi ìwọ ìlérí ṣẹ mọ́ mi lára o ní dẹ́dàbí fulfilment of all the promises of God over your life ìlérí ṣẹ mi lára ọ̀nà ìbùkún fún ayé mi ní ọdún yìí ìwọ ọ̀nà àṣeyọrí mi là ìwọ ọ̀nà ìgbéga mi là gbọ́ lórúkọ Jésù Kristi olúwa wa sọ fún ọlọ́run olúwa ṣí ilẹ̀kùn níwájú mi open doors before me gbogbo àwọn tó dúró sẹ́jú ọ̀nà eré mi he said he said that he said that virtual door wide open for me he said but their adversary ó ní àwọn ọ̀tá wà and which is true kò sẹ́ni tó ro eré tí ọ̀tá ò kì í dìde except you are not thinking to have good things in life once you are aiming for great things ọ̀tá náà fẹ́ sọ pátá bíọ́ bíọ́ bíọ́ bíọ́ bíọ́ pàní kẹ́ kó má rí kíní yẹn kó má rí kíní yẹn gbà wọ́n ló ba ogun yẹn wí ìwọ ilẹ̀kùn rèmi tó ṣí gbogbo àwọn ọ̀tá tó dún sẹ́nà tí ò fẹ́ kí n wọ bẹ̀ lọ olúwa lé wọn kúrò lójú ọ̀nà that door that's open for you all the adversary against it all the adversary in my life àwọn ọ̀tá tó dúró sẹ́nu ọ̀nà ìṣeré mi those that they are vastly of your soul that don't want you to enjoy it gbogbo ọ̀tá tí ò fẹ́ kó gbádùn ẹ̀ gbogbo ọ̀tá tí ò fẹ́ kó rí mú olúwa lé wọn jáde olúwa lé wọn jìnnà olúwa lé wọn jáde olúwa lé wọn jìnnà olúwa lé wọn jáde olúwa lé wọn jìnnà olúwa lé wọn jáde lánàá ó olúwa lé wọn jìnnà the adversary of my life adversary of my dream ọ̀tá ìṣeré mi ọ̀tá tí ń gbógun ti ìṣeré mi the adversary of my soul wọ only the virtual doors wide open for me he said but the adversary àwọn olùdènà wà àwọn olùdènà rè mi olùdènà ayé ọmọ mi olùdènà iṣẹ́ olùdènà iṣẹ́ mi the adversary to your soul the adversary to your marriage the adversary to your progress the adversary to my success olùwàgbàgbà lọ́wọ́ Adversity to this ministry, oh God, in the name of Jesus. Adversity in my life. Olúwa dójú tì wọ́n. Adversity, oh God. Olúwa dójú In the name of Jesus. In Jesus' name. We pray for Jésù. Olúwa mo ṣe ń gbàdúrà as I'm praying this prayer. Ọ̀tá mi jó rọ́wọ́ ẹ̀. Tí ìyẹn bá ń gbàdúrà ní tí ọ̀tá ò bá rí. A kàn máa fún lu ẹ̀ a kàn máa ra olú ẹ̀ lọ ni ṣùgbọ́n bó ṣe ń gbàdúrà kí náà máa jó wọn bí tán wà báyìí àwọn náà fi ẹlẹ̀ ìgbà tí èèyàn bá ń gbà tí ọ̀tá ò bá rí sí them the enemy don't see the effect of what is going on hallelujah when they begin to experience the effect of that your prayers tí ọ̀tá bá ń rí the effect of that prayer wọ́n ju ẹlẹ̀ ẹ pe orúkọ Jésù afẹ́fẹ́ afẹ́fẹ́ Ọlọ́run kó bẹ̀ sí fẹ́ nù wọ́n níbi kíbi tó bá wà lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù níbi kí tọ́ta mi bá wà kọ́ bẹ̀ sí rí ọwọ́ agbára ìwọ lọ́rùn ọ̀tá mi dórí ọwọ́ agbára rẹ lónìí ìwọ tí mo bá sọ̀rọ̀ ayé mi ní wọ́n agbára rẹ jáde sí àwọn ọ̀tá mi lónìí olúwa ní wọ́n mo ṣe ń gbàdúrà yìí ọ̀tá mi jó ní ọkọ rí ọ̀tá sára ò rí ọwọ́ agbára ọlọ́run ó ní káwọn ọmọ Ísírẹ́lì kan gbéra kan máa lọ ọ̀tá mi jó rọ́wọ́ agbára rẹ somebody pray that prayer lè kando ya gabagaba. Gaba lendaru makuta yaba lendoro mo ko sẹ́ńtẹ́rẹ́ bọ̀ bí orúkọ jésù dára pé kí ọ̀tá yín lónìí kó bẹ̀rẹ̀ sí lọ́wọ́ agbá ọlọ́run ọ̀tá mi kó bẹ̀rẹ̀ sí lọ́wọ́ agbá ọlọ́run ọmọlọ́run ńlá ló gbàdúrà ọ̀tá mi kó bẹ̀rẹ̀ sí lọ́wọ́ agbá ọlọ́run pé orúkọ jésù dára pé kí ọ̀tá ilé kó bẹ̀rẹ̀ sí lọ́wọ́ agbá ọlọ́run kí ọ̀tá òdì kó bẹ̀rẹ̀ sí lọ́wọ́ agbá ọlọ́run ní orúkọ kó bẹ̀rẹ̀ sí nípasẹ̀ àdúrà yẹn ní orúkọ ohun tó ń sọ nìyẹn let them begin to see the effect of your prayer In the name of Jesus, let them begin to see the effect of your prayer. Let the enemies of my life begin to see the effect of my prayer. In the name of Jesus, let the enemy of my soul, in the name of Jesus, begin to see the effect of my prayer. Let the enemy of my life begin to see the effect of my prayer. In the name of Jesus, orúkọ Jésù kí ọ̀tá mi kó bẹ̀rẹ̀ sí rí mo kó lè máa sáǹdì màkàndínlẹ̀ mo kó puraba lè sọ́ńtò lè máa ká orúkọ Jésù. Let the enemies of my life begin to see the effect of God's prayer. Ikabababo sotoyaba. Ní orúkọ Jésù, ọ̀tá mi kò bẹ̀ sí rí ìbínú ìwọ Ọlọ́run. Ní orúkọ Jésù, ọ̀tá mi kò bẹ̀ sí rí ìdájọ́ ìwọ Ọlọ́run. The enemy that they want to let go, the enemy that want to continue enslaving you. Gbogbo àwọn tó ní kò fi máa fi ayé rẹ ṣẹrú lọ ni. Gbogbo àwọn tó ní kò fi máa fi ayé rẹ ṣiṣẹ́ lọ ni. Tó gbogbo alágbá tó ní kò fi máa fi ayé rẹ jìyà lọ ni. Ó yá yá yá yá gbogbo àwọn tó pe àwọn ní àní tiẹ̀ ń tiẹ̀ ẹ pé táwọn ló jẹ́ ní orúkọ Jésù màkólì màkúta yaba let them begin to see the effect of this prayer kọ́ bẹ̀ sí rí ìdájọ́ ìwọ Ọlọ́run kọ́ bẹ̀ sí rí ìbínú ìwọ Ọlọ́run ní orúkọ Jésù bó o ṣe rí Egypt kọjá olúwa rìn bẹ̀ kọjá rí kàpáyábàgàbà in the name of Jesus bó o ṣe rí Egypt kọjá bí orúkọ Jésù kó olúwa kó rìn wọn kọjá bí olúwa ṣe rí Egypt kọjá ní orúkọ Jésù kó rìn wọn kọjá àndàyàbá bó soto yàbá àwọn tó dúró tí ògbó ayé mi àwọn tó dúró tí ògbó ayé àwọn èèyàn yìí tó ní kò ní tán bó ṣe rí Egypt kọjá ní orúkọ Jésù Olúwa rìn wọn kọjá wọn náà ńlá ni ó gbàdúrà sọ fún Ọlọ́run alààyè gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa mo ní mèrè ńgbà rẹ̀ lákòókò ókè jẹ́ kìtì má lọ hallelujah yíyá ìsọ fún Ọlọ́run Olúwa ṣàánú fún mi olúwa bùkún mi jẹ́ kí ojú rẹ kó mọ́lẹ̀ sí mi lára rẹ kó sọ́dàdúà lord be merciful unto me lord bless me jẹ́ kí and let your face cause your face to shine on me rẹ kó sọ́dàdúà sẹ́ olúwa bùkún mi olúwa bùkún ayé mi rẹ kó porúkọ jésù makanda yabo kò ṣáǹtì yabo orúkọ jésù yẹn dáadáa bí kẹrin máa ń sọ́ọ̀lì kó bùkún orúkọ jésù dáadáa mi tó wà bí kẹrin máa ń sọ́ọ̀lì kó bùkún ayé ẹ bí orúkọ jésù olúwa bùkún mi olúwa ṣàánú fún mi nínú àdúrà yìí have mercy on me kí ojú ìwọ ọlọ́run kó wá mọ́lẹ̀ sí mi lára ọmọlọ́run lanu gbàdúrà olúwa bùkún mi olúwa ṣàánú fún mi olúwa bùkún mi olúwa ṣàánú fún ayé àwọn èèyàn yìí kí ojú ìwọ ọlọ́run kó mọ́lẹ̀ sí wọn lára kó mọ́lẹ̀ sí ayé àwọn èèyàn yìí lára kó mọ́lẹ̀ sí ìrìn àjò wọn lára let God have mercy upon your life kọ́lọ́run kó bùkún yín kọ́lọ́run kó ṣàánú fún yín kọ́lọ́run kó jẹ́ kí ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí ayé yín lára ojú ọlọ́run kó mọ́lẹ̀ sí iṣẹ́ yín lára ojú ọlọ́run kó mọ́lẹ̀ sí ayé ọmọ yín lára gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ní ìgbà tí àdúrà wa gbà when your prayer been answered inú yẹn á dùn ìgbà tí yẹn bá gbàdúrà tí orí nǹkan kan bẹ̀ now it turn to frustration it turn to unbelief sometimes the faith is not strong some people walk away from it pẹ́ kí ló ń gbàdúrà fún wa àdúrà bá wo wọn ò tilẹ̀ rò pé ọlọ́run wà àmì ìfòdúrà ẹlòmíì torí gbàdúrà ò gbà pé kò sọ lọ́wọ́ to one extent, I could understand, but there's no excuse. Wájú olóhùn kò sẹ́ni tọ́lọ́hùn fẹ́ fara hàn fún. Ìwọ èèyàn láti múra ara dáadáa ni kiri ayé rẹ̀ lè bọ̀ sí i. Ẹ kú orúkọ Jésù. Ìwọ Ọlọ́run tí mo bá sọ̀rọ̀ ayé mi láàárọ̀ yìí. Fi ara rẹ̀ hàn lórí ayé mi yìí. The Lord that I discussed my case with this morning manifest your power in my life ọlọ́run tí mo bá sọ̀rọ̀ ayé mi ọlọ́run tí mo bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ mi ìwọ tí mo fọ̀rọ̀ ọmọ mi lọ fún ìwọ ọlọ́run tí mo fọ̀rọ̀ iṣẹ́ mi lọ fún bẹ́ẹ̀ kó porúkọ ọlọ́run tó fi ọ̀rọ̀ ayé rẹ lọ fún ọlọ́run tó fi ọ̀rọ̀ ayé ọmọ rẹ lọ fún porúkọ Jésù dára bí kò jẹ́wọ́ agbára rẹ Olúwa jẹ́wọ́ agbára rẹ lórí ayé mi porúkọ Jésù Olúwa kò jẹ́wọ́ agbára rẹ lórí ayé ọmọ rẹ ọlọ́run wọ́n tí mo fi ọ̀rọ̀ ayé mi lọ láàárọ̀ yìí ṣe ìyanu kí ayé rí let the miracle happen jẹ́ ohun tí mo bọ́ ọ sọ kí ìyanu tẹ̀lé let what I discuss with you let miracle follow jẹ́ ohun tí mo pè lédè lórúkọ Jésù kí n rí èsì rẹ̀ sẹ́ẹ́ èsì ayé mi èsì ìyanu mi kó ṣẹlẹ̀ àdúrà yín kó gbà ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn ní ayé kọ́kọ́rọ́ lórúkọ Jésù tẹ̀ tẹ̀ nílò láti ṣí ilẹ̀kùn kọ́lọ́run kó múlẹ̀ lọ́wọ́ the key that you need to open the doors kọ́lọ́run kó fún yín ibi tẹ́ ẹ kẹ́ ẹ dé tí ìyanu náà ti ṣẹlẹ̀ kọ́run kó mú yín lọ bẹ̀ olùrànlọ́wọ́ tẹ́ nílò kí ìyanu náà lè ṣẹlẹ̀ lórúkọ Jésù kẹ́ ẹ bá pàdé lórúkọ Jésù kan rántí yín fún rere ojú òní tì yín ẹ nígbà ṣá kí ìyanu kó tẹ̀lé you will not just pray miracle will follow you will not just pray blessing will follow you will not just pray glory will follow bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi ojúmọ́ ti rán mọ́ láàárọ̀ yìí gbogbo tẹ́ ẹ bá lọ kọ́rọ̀rùn kó bá yín lọ kí Ọlọ́run kó bá yín rìnrìn àjò ọdún yìí let God journey with you this year ní ọdún ìkẹ́ bá àánú pàdé ní ọdún ìkẹ́ rírí Ọlọ́run ní ọdún ìkẹ́ rí ògo Ọlọ́run kójú má ṣe tì í o káyé má ṣe yọ yín o kí ọ̀tá má ṣe béèrè pé Ọlọ́run yín dà ní orúkọ Jésù kí ayé má ṣe yọ yín níbi àdúrà kó má ṣe sun yín Ọlọ́run ti ń gbọ́ kó gbọ́ ọlọ́run ti ń dáhùn kó dá yín ló kó ṣe kankan kó tẹ̀ yín lọ́wọ́ kí ìbéèrè yìí kó ṣe ìtẹ́wọ́gbà ní orúkọ jésù kẹrin paṣẹ àdúrà yìí ohun tẹ sọ lórí àwọn ọ̀tá yín lórúkọ jí kọ́ bẹ̀ sí rí agbá ọlọ́run iná ọlọ́run kó bẹ̀ sí dáná sun wọn those camp of haters the camps of the mockers the camp of those that vow that your miracle will not happen kábẹ̀rẹ̀ sí rí ọwọ́ ọlọ́run gbogbo àwọn tó ló tì í kán bẹ̀ sí rí ìdájọ́ ọlọ́run ní orúkọ jésù ohun tó gbà kó ṣẹ lórí wọn bẹ́ẹ̀ ohun tó béèrè lórí ọ̀tá rẹ kó ṣẹ lórí wọn bẹ́ẹ̀ ohun tó béèrè lórí ọ̀tá rẹ kó ṣẹ lórí wọn bẹ́ẹ̀ lórúkọ ọ̀tá rẹ ò ní yọ̀ ò ní ṣubú sọ́wọ́ ọ̀tá idà rẹ ò ní bọ̀ ọ́ idà rẹ ò ní ba ilé rẹ kò ní ba ayé ọmọ rẹ from the end of God receive the message of God látọwọ́ ọlọ́run rí àánú gbà bẹ́ẹ̀ ni ó sì rí ọlọ́run tó mú ọwọ́ inú ọdún ìwọ́ kó fún ẹ ní rí ọdún yìí that lord that that that give the grace to enter this year ìrì ọdún yìí kọ́lọ́run kó gbélé ọ lọ́wọ́ ọlọ́run tó mú ọwọ́ ọdún yìí ìrì ọdún yìí kó gbélé ọ lọ́wọ́ ayọ̀ ọdún yìí kó jẹ́ tiẹ̀ kẹ́ ẹ jáde pẹ̀lú ayọ̀ ní ọdún yìí gbogbo tẹ́ ẹ fẹ́ lórí ọmọ kọ́lọ́run kó ṣe kójú má ṣe tì yín o kẹ́ ẹ padà kẹ́ ẹ lẹ́nu ọpẹ́ kẹ́ ẹ lẹ́nu yìn kẹ́ ẹ lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn ọ̀tá yín bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà lórúkọ jésù hallelujah hallelujah praise the lord pé àdúrà ìtẹ̀síwájú uh, I just lọ pé àjọ I was just I told us that mi ò gbé màá I was just okay I'm here let me just come and pray with you I do I want to pray with you if I see that you want to pray mo fẹ́ gbàdúrà pẹ̀lú yín tí n bá rí pé ẹ fẹ́ gbàdúrà and I said one of the things you have to share it if I see that I don't mind hallelujah kò bá jẹ inú mọ́tò kò bá jẹ lójú ọ̀nà so I can pray along with you <laughs> it's alright God bless you kó ló wá kó yá mi ẹ̀ sí agbọ́ ọlọ́run kó gbàdúrà mi yẹn gbogbo ẹni tó wọ ọmọ kọ́lọ́run da ilé òun ọdún yìí o kó rọ́ ọmọ yẹn bí ọmọ yẹn ò ní dòkú ilé ìtẹ́tí bí kò rẹ̀ all your children they dey begin to prosper àdúrà yín lórí wọn kó gbà á ṣàmì dáadáa àdúrà yín lórí ọmọ kó gbà àdúrà yín lórí ọmọ kó gbà àdúrà àdúrà àdúrà tẹ̀yìn lórí ara yín náà kó gbà àdúrà yín lórí ara yín tẹ̀ ń gbà fún yín kó gbà àdúrà tó ń gbà lórí ara rẹ kó gbà ọ̀run kó gbọ́ bẹ́ẹ̀ let them deliver to you and return with a great testimony. In Jesus' name we pray. Amen. Amen. Amen. Amen. Amen. God bless you. Bye bye. Thank you very much. Bye bye. Bye Thank you.